ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede tv lónìí ti ń ṣe ọjọ́ keje oṣù kọkànlá ọdún 2022 ìròyìn àgbáyé náà la mú wá fún yín látẹnu èmi sọ́ni sodiq abiodun ṣáájú katukari náà fi ń lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀ ẹni tí ń ṣe igbákejì fún ẹgbẹ́ ìlànà ọmọ oòdùà má ti ṣe bẹ́ẹ̀ báyìí kọ̀wé fipò sílẹ̀ o ilé ẹjọ́ ti padà nàka lébù báyìí fi ẹ̀sùn ìpànìyàn kọ ẹni tí a mọ̀ sí Adédoyin ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti padà kéde báyìí wípé ọkọ̀ ojú irin lè tún bẹ lójúnà Àbújá sí Kaduna yóò padà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láìpẹ́. àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní kọminú báyìí látàrí bí àwọn dókítà nílẹ̀ yìí ti ṣe ń tẹkọ̀ létí òkè òkun lọ ṣiṣẹ́ àjọ asuma ti jókòó báyìí ṣe ìpàdé pọ̀ lórí bí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti ṣe san owó ìlàjì oṣù fún wọn akọ̀wé tẹ́lẹ̀ rí kan nílé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà mà ti ṣe bẹ́ẹ̀ báyìí jọlọ́run nípè o ọmọ ológun kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ṣe bẹ́ẹ̀ báyìí gún arákùnrin kan pa ní ìpínlẹ̀ àbíá àwọn agbésùnmọ̀mí ṣe ìkọlù sáwọn òṣìṣẹ́ ààbò ara ẹni làbò ìlú bẹ́ẹ̀ gba ìbọn lọ́wọ́ wọn nínú ìròyìn ilẹ̀ òkèèrè ó kéré jù èèyàn tó tó bíi mọ́kàndínlógún ló mà ti ṣàdédé gbẹ̀mí mi báyìí bẹ́ẹ̀ torí kó èèyàn bíi mẹ́rìnlélógún yọ nínú wàhálà tó ń ti ìjàmbá ọkọ̀ òfurufú léyìí tó ṣàdédé ní ìjàmbá lórílẹ̀‐èdè Tanzania o nínú ìròyìn ààrẹ ìdárayá àwọn tí ó jẹ́ asáré dáadáa lẹ́yìn tó ń sáré púpọ̀ púpọ̀ ìyẹn amúsàn oṣù àlà lẹ́yìn ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ pẹ̀lú akọ́nìmọ̀gbà olówó kéré àti gómìnà ọ̀básẹ́kì ló mà jẹ́ pé wọn yóò gbàmì ẹ̀yẹ báyìí lórílẹ̀‐èdè yìí nínú ìròyìn aré ìdárayá míì àwọn tó jẹ́ ikọ̀ kan mà ti ṣe àfihàn báyìí bí wọn ni yóò ti ṣe gbá bọ́ọ̀lù ti Champions League bẹ́ẹ̀ tó wọn ti European League ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìpò YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ láìkí ẹ̀ ẹ ṣí ẹ̀rẹ̀ ẹ fi èròǹgbà yín síbẹ̀ o lórí ti Facebook wa ń kọ́ ẹ ti gbàgede ìmọ̀ with aláwòye àdébáyọ̀ lórí ti Instagram wa ẹ ti gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí ó jẹ́ igbákejì nínú ẹgbẹ́ tí a mọ̀ sí ìlànà ọmọ oòdùà ìyẹn Wálé Adéníran mà ti ṣe bẹ́ẹ̀ báyìí kọ ìwé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí igbákejì nínú ẹgbẹ́ náà o àgbọ́n wípé Adéníran náà ló máa kọ̀wé náà fipò náà sílẹ̀ o lẹ́yìn ìgbà tí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ náà ìyẹn Maxwell Adélẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ fi ipò náà sílẹ̀ láìpẹ́ ìròyìn ṣàlàyé wípé lẹ́yìn tí ẹni tí a mọ̀ sí Adélẹ́yẹ náà ti fi ọ̀wé fipò sílẹ̀ ló máa jẹ́ pé ẹgbẹ́ náà kọ̀ láti gba lẹ́tà náà wọlé wípé ẹni tí a mọ̀ sí Adélẹ́yẹ náà ló jẹ́ pé ó ti padà fi ipò sílẹ̀ o wọ́n pe àdéníwọ̀n báyìí nínú lẹ́tà lẹ́yìn tí òun náà fi ránṣẹ́ ló ń padà ń jẹ́ kó di mímọ̀ wípé òun kọ̀wé fipò sílẹ̀ àmọ́ òun ṣì wà nínú ẹgbẹ́ náà o oúnjẹ ó sọ jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé ó wà láàrin òun pẹ̀lú bàbá lẹ́yìn tí a mọ̀ sí Banji Akíntóyè bẹ́ẹ̀ tí òun ò ní fẹ́ kẹ́nikẹ́ni gbọ́ nípa rẹ̀ nínú ìròyìn míì ilé-ẹjọ́ ti ṣe bẹ́ẹ̀ báyìí fi ẹ̀sùn ìpànìyàn kan Rahmon Adédoyin lórí ikú lèyí tó pa Timothy Adégòkè o àgbọ́ báyìí pé ilé-ẹjọ́ lè tẹ́ pé wọ́n gbé ìgbẹ́jọ́ kalẹ̀ ní òní lọ́mà tí ṣàdédé fi àwọn ẹjọ́ lè tó bíi méjìdínlógún báyìí kọ Rahmon Adédoyin lè tẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìpànìyàn àgbọ́ pípé Rahmon Adédoyin pẹ̀lú àwọn yòókù rẹ̀ ló mà jẹ́ tí wọ́n jẹ́ afurasí ilé ẹjọ́ náà ti foríṣiríṣi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n lọ́wọ́ sí ikú léyìí tí ó pa Timothy Adégòkè o àgbọ́ inú ẹjọ́ léyìí tó pé àwọn tí a mọ̀ sí ìyáàfin Adépèlé Òjó sí olúwájú fún ẹjọ́ náà ń jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí àwọn tí a mọ̀ sí Adédoyin Abdulrahman Adérọ̀gbà Oyèkúnlé Kazeem Adédèjì Adéṣọlá pẹ̀lú Sefina magdalene ló mà jẹ́ wípé gbogbo wọn pátápátá ni wọ́n ń dọ́wọ́ nínú ikú lè pa timothy àdìgòkè náà o ìyáàfin náà ló wá padà wá tẹ̀wájú nínú ọ̀lẹ́ tí ó wá fi léde wípé yóò dáa kí gbogbo àwọn ilé tó ń darúkọ wọn yìí kó ẹ̀sìn lọ́wọ́ àwọn ẹlẹ́rìí wá léde pé wọn yóò jáde láti wá jẹ́ kó mímọ̀ pé lóòótọ́ ni adédọ́yìn pẹ̀lú àwọn yòókù rẹ̀ wọn ò gbìmọ̀ pọ̀ ṣekú pa ẹni tí a mọ̀ sí timothy àdìgòkè náà o ó wá tẹ̀wájú nínú ilé ìtútù wà lóde báyìí tó ń ṣe àfihàn wípé ilé ẹjọ́ náà padà sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ kìíní tó ń ti ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2022. ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti padà kéde wípé ọkọ̀ ojú irin léè tó ń bẹ lójú irin ìyẹn lójú náà léè tó ń wà ní Àbújá sí Kaduna yóò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lóṣù tàwa yìí àti gbọ́bà yìí nínú ìwé late ó wà lóde lónìí gangan láti ẹnu ẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ ìyẹn Muazu Sambo wípé níṣe ni iléeṣẹ́ léè tí wọ́n fi sọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ tó ṣe tó báyìí láti rí wípé ọkọ̀ tó jẹ́ ọkọ̀ ojú irin náà padà sẹ́nu iṣẹ́ o àgbọ́ wípé báyìí pé lẹ́yìn tí wọ́n ti padà rí pọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ètò ààbò lọ́ ti padà fi sáwọn ojúnà náà bẹ́ẹ̀ sì rèé tó ti dọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léyìí táwọn agbésùnmọ̀mí jí kó lójúnà irin náà kalẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí ló mà jẹ́ pé báyìí o ọkọ̀ náà ní láti bẹ̀rẹ̀ sì lè máa ṣiṣẹ́ padà. àwọn gómìnà gómìnà léè tó ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà mà ti bẹ̀rẹ̀ sí ní kọminú báyìí lórí bí àwọn dókítà nílẹ̀ yìí ti ṣe ń fòfèrè tẹkọ̀ létí lọ sókè òkun lọ́ọ̀rẹ́ ṣiṣẹ́ bẹ̀rù ìròyìn ti ṣàlàyé wípé ẹni tí ń ṣe alága fún àwọn gómìnà nílẹ̀ yìí ìyẹn gómìnà Aminu Tambuwa ló mà ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ó jẹ́ ohun ìbànújẹ́ bẹ́ẹ̀ sì rèé ó jẹ́ ohun ọgbẹ́ ọkàn fórílẹ̀-èdè yìí bí àwọn dókítà náà ti ṣe ń lọ sókè òkun bẹ́ẹ̀ tí kò ní fàyè sílẹ̀ kí àwọn dókítà lè pọ̀ sí nílẹ̀ yìí o ó sọ̀rọ̀ náà jáde ní ìgbà tó ń bá mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera nílẹ̀ yìí sọ̀rọ̀ ìyẹn Osage Ehanire nílùú àbújá wípé ọ̀rọ̀ náà ó jẹ́ ohun tí ìbọ̀jọba àpapọ̀ nílẹ̀ yìí nílò láti wò dáadáa ó sọ̀rọ̀ náà jáde nínú ìwé kan léè tí ẹni tí a mọ̀ sí Mohammed Bello ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà náà fọwọ́ sí ní ọjọ́ Sunday o wípé ó pọn dandan kí ìjọba àpapọ̀ nílẹ̀ ti gbé ìgbésẹ̀ látàrí pé kínní ọ̀hún ti ń pẹ́ púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn ti ń pariwo wípé ètò ìlera nílẹ̀ yìí ó fẹ́ àmójútó ó tẹ̀wájú wípé orílẹ̀-èdè wa nàìjíríà ló mà jẹ́ pé a àwọn dókítà dókítà lẹ́yìn tí pé ọpọlọ wọn jí pépé bẹ́ẹ̀ wọ́n jáfáfá nínú iṣẹ́ wọn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n fẹ́ ìgbé ayé lè tó dẹrùn dẹrùn bẹ́ẹ̀ tó sì dá púpọ̀ púpọ̀ o ọ̀pọ̀ látàrí bí ìjọba àpapọ̀ ti ṣe kọ̀ láti yí pé owó lè tó dàgbà wọn yóò máa sọ fún wọn òun ló fà á tí wọ́n fi ń lọ sókè òkun o. àjọ asuu mà ti ń jókòó ṣe ìpàdé pọ̀ lẹ́ni báyìí látàrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti ṣe san owó ìlàjì oṣù fún wọn ìyẹn owó oṣù lẹ́yìn tó kọjá àgbọ́bà ìwípé ìgbìmọ̀ léyìí tí ó jẹ́ ìgbìmọ̀ ìṣèjọba ti àjọ tí a mọ̀ sí asuu náà lọ́mọ àti bẹ̀rẹ̀ sí ní jókòó báyìí ṣe ìpàdé pọ̀ lónìí ní déédéé aago méjìlá ọ̀sán òní o àgbọ́ wípé ẹnìkan léyìí tí ó jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ náà ló ń jẹ́ kó di mímọ̀ wípé àjọ náà ló mà jẹ́ wípé wọ́n fẹ́ jókòó láti rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti ṣe kọ̀ láti san owó fún wọn o tẹ́ ẹ̀ bá gbàgbé ẹni tí ń ṣe mísítà fọ́kàn tó ní ṣe pẹ̀lú ìgbanisẹ́wọlé ló mà jẹ́ wípé lẹ́nujọ́ mẹ́ta yìí ó ṣàdédé fi ìwé lé àwọn ẹgbẹ́ méjì míì lọ́wọ́ ẹ̀tọ́ sí asuu wípé wọn yóò jọ máa tukọ̀ ètò tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ láwọn fáfitì fáfitì nílẹ̀ yìí bẹ́ẹ̀ sì pé àtúgbọ́ wípé ẹni tí ń ṣe agbẹjọ́rò fún àjọ asuu náà ń jẹ́ kó di mímọ̀ báyìí pé bí ìjọba àpapọ̀ nílẹ̀ ti ṣe kọ̀ láti san owó náà lè ti ẹ̀kọ́ san bẹ́ẹ̀ kí ní ọ̀hún ò ní ìtumọ̀ òpó kódà ó yẹ kí wọ́n so gbó lè tẹ́ pé jẹ wọ́n láti ẹjọ́ ìwádìí àmọ́ tí a mọ̀ sí Chris Ngige ó wá ń jẹ́ kó di mímọ̀ wípé owó lè tí ìjọba àpapọ̀ san gan òun gan lè ẹ̀kọ́ san lábẹ́ òfin o. ẹnì kan lẹ́yìn tí ó jẹ́ akọ̀wé tẹ́lẹ̀ rí ní ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí ẹni tí a mọ̀ sí Nelson Ayewo ló mà jẹ́ wípé ó ṣe bẹ́ẹ̀ báyìí jọlọ́run nípẹ́ o ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ìgbà tó ṣàìsàn díẹ̀ ráńpẹ́ o àgbọ́n wípé ẹnìkan lè tí ó jẹ́ ọ̀kan lára mọ̀lẹ́bí àmọ́ tó yẹ pé òun náà padà fọ̀rọ̀ náà léde bẹ́ẹ̀ sì lè tó pé àwọn ẹbí náà ò tí fọ̀rọ̀ náà léde ló ń jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin náà lẹ́yìn tí a mọ̀ sí Nelson Ayewo ló mà jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ jọlọ́run nípẹ́ láìpẹ́ yìí lẹ́yìn ìgbà tó ṣe àìsàn díẹ̀ ráńpẹ́ ní ìpínlẹ̀ èkó. ẹnìkan lẹ́yìn tí ó jẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà mà ti ṣàdédé gún arákùnrin kan pa báyìí lẹ́yìn tí yóò ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n lọ. àgbọ̀ pípé arákùnrin náà ni àmọ̀ sí ọ̀fọ̀ uchenna lẹ́yìn tí ó ń bẹ bẹ́ẹ̀ ń gbé ní ìpínlẹ̀ umaya ní ìpínlẹ̀ abia ní ìlú umaya o àgbọ́ wípé arákùnrin náà ló máa jẹ́ pé ó ní fàákájà kan pẹ̀lú ọmọ ológun kan léyìí tó pé ìyẹn ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ Chinese kan léyìí tó pé ó wà ní ìpínlẹ̀ náà àgbọ́ wípé ní dédé àkókò tí wàhálà náà ló ṣẹ̀ lẹ́pẹ́ ó wáyé ní dédé aago mẹ́wàá àárọ̀ ìyẹn ní ọjọ́ sátidé léyìí tó lọ yìí àgbọ́ wípé wàhálà náà ló wáyé lójúnà ọkọ̀ ojú irin kan léyìí tó ń bẹ ní Umaya ní ìpínlẹ̀ Abia náà àgbọ́ wípé ẹni tí àmọ̀sọ́mọlógún náà lókọ̀ rẹ̀ ń jẹ́ Saheed sábó léyìí tó pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ ọkọ̀ ọmọ ológun léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ lógùn àgbọ́ wípé lẹ́yìnrẹ́ yìí níṣe ni arákùnrin náà léyìí tó jẹ́ ọmọ ológun ṣàdédé gún arákùnrin náà lọ́bẹ ní ìgò tó yẹ pé ní dèdè ọwọ́ àyà rẹ̀ báyìí náà ló ti gún òyìn wọ́n ṣàlàyé báyìí wípé lẹ́yìn ìgbà táwọn èèyàn gbìyànjú láti gbé ọkùnrin náà lọ sílé ìwòsàn lọ́ṣà àti wípé ó ti padà gbẹ̀mí mi ò ọ̀pẹ lẹ́yìn rẹ̀ yìí wọ́n ti padà gbé ọmọ ológun náà lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá láti rí kí wọ́n bẹ̀rẹ̀ ti ní ṣe ohun tó ní ṣe pẹ̀lú àyẹ̀wò bẹ́ẹ̀ láti mọ̀ bóyá lóòótọ́ ló jẹ̀bi ọ̀rọ̀ náà. àwọn agbésùnmọ̀mí kan ṣe bẹ́ẹ̀ báyìí ṣe ìkọlù sí àwọn ọmọ ikọ̀ ẹ̀ṣọ́ra nílà ààbò ìlú ìyẹn NSCDC àgbọ́ wípé àwọn tó jẹ́ agbésùnmọ̀mí kan lọ́mọ àṣìbẹ́ báyìí ṣe ìkọlù sí àwọn ọmọ ikọ̀ àwọn ọmọ ikọ̀ NSDC bíi méjì kan ní ìpínlẹ̀ Enugu bẹ́ẹ̀ tó tún gba ìbọn ọwọ́ wọn o àgbọ́bà ìpè wàhálà ló ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday ní ibi tí a mọ̀ sí WTC Housing Estate léè tó ń bẹ ní Ògùn ní ìpínlẹ̀ náà o àgbọ́ wípé lẹ́yìn rẹ̀ yìí níṣe ni àwọn agbésùnmọ̀mí náà ṣe bẹ́ẹ̀ ṣe àwọn méjèèjì léè tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ NSDC náà léṣe kí ó di pé àwọn èèyàn padà gbé wọn lọ sílé ìwòsàn àgbọ́ wípé ẹni tí ń ṣe ọ̀gá àgbà tòun ti agbẹnusọ fún àjọ náà ó wá jẹ́ pa àníjẹ́kó di mímọ̀ báyìí ní ìpínlẹ̀ Enugu ìyẹn Daniel Emmanuel wípé lóòótọ́ ni wàhálà náà ṣẹ̀ bẹ́ẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ sí ní wá ìyanjú sọ̀rọ̀ náà láti wá àwọn tó ṣiṣẹ́ náà wò nínú ìròyìn ilẹ̀ òkèrè ó kéré ju èèyàn tó tó bíi mọ́kàndínlógún ló ti padà ṣe bẹ́ẹ̀ gbẹ́mìí báyìí lórílẹ̀‐èdè Tanzania lẹ́yìn ìgbà tó kọ̀ fúrúkú kan ṣe bẹ́ẹ̀ tó já lulẹ̀ àgbọ́ wípé àwọn kan lẹ́yìn tí wọ́n wọ ọkọ̀ òfurufú kan lórílẹ̀‐èdè Tanzania ló má jẹ́ pé ọkọ̀ náà ṣàdédé já lọ́jọ́ sunday bẹ́ẹ̀ tó yẹ wípé ó padà gba ẹ̀mí èèyàn bíi mọ́kàndínlógún bẹ́ẹ̀ sì tún rèé tún yí padà kó èèyàn orí padà kó àwọn bíi mẹ́rìnlélógún yọ nínú wàhálà náà o iléeṣẹ́ léyìí tí a mọ̀ sí precision air ló padà fi ọ̀rọ̀ náà léde wípé ó jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀ púpọ̀ fún àwọn wípé èèyàn bíi mọ́kàndínlógún ni wọ́n padà sọ ẹ̀mí wọn nù bẹ́ẹ̀ tí èèyàn bíi mẹ́rìnlélógún padà tún ṣèṣe ṣùgbọ́n torí padà kó wọn yọ nínú wàhálà náà wọ́n pe ọkọ̀ òfurufú lè tí a mọ̀ sí a mọ̀ sí pw four nine four kan ló mà ṣàdédé jábà yìí síbi tí a mọ̀ sí lake victoria o ní bukoba o lórílẹ̀‐èdè náà wọ́n pe ẹni tó jẹ́ mínísítà lè tí ó jẹ́ olóòtú àgbà lórílẹ̀‐èdè náà ó ń padà ń jẹ́ kó di mímọ̀ wípé ohun ìbànújẹ́ pátápátá ló jẹ́ nílùú náà o bẹ́ẹ̀ sì rèé kò ṣe ohun tó yẹ pé ó dùn mọ̀ nínú púpọ̀ púpọ̀ ó pé àwọn nílò láti ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ náà àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn tó pépé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó padà kórí lọ bẹ́ẹ̀ àmọ́ àwọn èèyàn díẹ̀ ló padà gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ náà. nínú ìròyìn ààrẹ ìdárayá ẹni tí a mọ̀ sí tóbi amúsàn lè jẹ́ pé ó máa ń sábà ń sáré dáadáa ló máa jẹ́ wípé tó máa fi di ọ̀la báyìí ìyan ọjọ́ kẹjọ oṣù kọkànlá yóò gba àmì ẹ̀yẹ lẹ́yìn tí a mọ̀ sí ṣìró tọdún 2022 a gbọ́ wípé àmì ẹ̀yẹ náà ni àwọn èèyàn yóò gbà nílùúwa àbújá ní ọ̀la o a gbọ́ wípé tóbi àmúsàn lè jẹ́ pé ó padà gbàmì ẹ̀yẹ pátápátá lè jẹ́ pé ó pọ̀ púpọ̀ ní ìgbà tí ó sáré léyìí tí ó tó ọgọ́rùn-ún mítà o tó sì jẹ́ wípé ó padà dẹ́jẹ́ pé ó gbàmì ẹ̀yẹ ní ààrẹ lè tó wáyé ní ti commonwealth nílẹ̀ yìí lọ́dún tí a wà yìí àgbọ̀ pípé tó bí àmúsàn náà ló mà jẹ́ pé wọ́n ti padà fókọ̀ rẹ̀ báyìí sẹ́ra wọn jẹ́ pé wọn yóò gbàmì ẹ̀yẹ ní ọ̀la o àwọn yòókù lè tí wọn yóò gbàmìí náà òun ti ń súni aya gómìnà lè tí a mọ̀ sí Betsy Obaseki bẹ́ẹ̀ sì tún rèé ìròyìn ti fi léde wípé àwọn míì lè tí wọn yóò tún láǹfààní láti gba àmìyẹ náà látúmọ̀ sí akọ́nìmọ̀gbá olówó kéré létí létí ó jẹ́ ti ikọ̀ ti Flamingos O, àti pé àwọn míì tẹ́kun wọn yóò tún láǹfààní láti gba àmìyẹ náà lámọ̀ sí Monday gift bẹ́ẹ̀ pẹ̀lú ẹlòmíì ta tún mọ̀ sí akọ́nimọ̀ọ́gbá Emmanuel Osahan pẹ̀lú ẹlòmíì ta tún mọ̀ sí Rukaya Adébóyè àtẹlòmíì ta tún mọ̀ sí Nelly Isacwe pẹ̀lú ẹlòmíì lẹ́yìn tí a tún mọ̀ sí Aisat Yusuf Aromire àtúgbọ́ nínú ilé ìtútù wà lóde pípẹ́ ní tí a tún mọ̀ sí Alhaji Tẹ́wọ́gboyè náà yóò tún gbàmì ẹ̀yẹ àti ẹni tí a mọ̀ sí agbábọ́ọ̀lù Òṣùọlá Ọ̀ṣọ́lá ìròyìn ṣàlàyé báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni yóò gbàmì ẹ̀yẹ náà gẹ́gẹ́ bí àwọn tó pegedé jùlọ bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú ìròyìn nílẹ̀ wa nàìjíríà nínú ìròyìn aré ìdárayá míì àwọn ikọ̀ lẹ́yìn tó Champions League mà ti fi léde báyìí bí ààrẹ bọ́ọ̀lù náà yóò ti ṣe wáyé a gbọ́ wípé Club Brugge pẹ̀lú eh, ikọ̀ kan tí Benfica ni wọ́n yóò kọ́kọ́ bẹ́ẹ̀ tí kò tí a mọ̀ sí Liverpool àti Real Madrid náà yóò tún máa wákò pẹ̀lú ra wọn àgbọ́ wípé ikọ̀ tá a tún mọ̀ sí AC Milan tòun ti Tottenham náà yóò tún wákò pẹ̀lú ra wọn ìròyìn tún léde báyìí wípé ikọ̀ tá a tún mọ̀ sí Borussia Dortmund àti Chelsea náà yóò tún máa kojú ra wọn àgbọ́ wípé ààrẹ náà ni yóò wáyé ní ọjọ́ kẹrìnlá bẹ́ẹ̀ yóò tún wáyé ní ọjọ́ karùnlá tòun ti ọjọ́ kọkànlélógún tòun ti ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún tó ń bọ̀ yìí ìròyìn ṣàlàyé báyìí wípé bákan náà nínú àwọn tí àwọn tí yóò gbá bọ́ọ̀lù fún ti European League bákan náà àrí náà yóò wáyé láàrin Barca tòun ti Manchester United bẹ́ẹ̀ yóò tún wáyé láàrin Juventus tòun ti Nantes àti àwọn míì bákan náà kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé ètò àwọn wa fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ẹ̀kọ́ YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ láìkẹ́ ẹ ṣí ẹ̀rẹ̀ ẹ fèrè ó ń gbà yín síbẹ̀ o lórí ti facebook wa ń kọ́ ẹ ti gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti instagram wa ẹ ti underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà àmọ́ kí n tún máa lọ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i ẹni tó jẹ́ igbákejì fún ẹgbẹ́ tí a mọ̀ sí ìlànà ọmọ oòdùà ṣe bẹ́ẹ̀ báyìí kọ̀wé fipò sílẹ̀ o ilé ẹjọ́ ti padà fi ẹ̀sùn ìpànìyàn kan Rahmon Adédoyin ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti padà kéde ẹ̀ báyìí wípé ọkọ̀ lẹ́yìn tí ó wà lójúrin ìyẹn ọkọ̀ ojúrin ti Àbújá tòun ti Kaduna yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lóṣù yìí nínú ìròyìn ilẹ̀ òkèrè amúhàfín búkúrẹ́dì èèyàn bíi mọ́kàndínlógún ló padà síbẹ̀ gbẹ́mìí báyìí lẹ́yìn tí ọkọ̀ òfurufú kan ṣàdédé já lórílẹ̀‐èdè Tanzania amúhàfín nínú ìròyìn aré ìdárayá wípé àmúsàn tòun ti agbábọ́ọ̀lù Òṣùàlá pẹ̀lú àwọn míì bíi olówó òkèrè àti ìyàwó Ọbaṣẹ́kì ni wọn yóò gbàmì ẹ̀yẹ báyìí lólùwà Àbújá àtúmọ̀wá fún yín nínú ìròyìn ààrẹ ìdárayá bákan náà wípé ààrẹ bọ́ọ̀lù Champions League tòun ti European League yóò bẹ̀rẹ̀ láìpẹ́ kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé èyí tá a mú wá fún yín Sọ́ni Sodiq Abíọ́dún náà ló kọ tèmi títí gbà míì ire o.